This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwhite.com slash donation. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته يقوم لي أبوك أجنبي يعني أولينا إنه رمضان إن رأيك أفتشته وزينا تولي أولينك أنا فالي 25 ẹni owó sẹ̀tẹ́mbà nílá ìgbé tọrọ nà sẹ́wọ̀n inṣàlá ọ̀tàlá ayé yìí ẹ̀rí ya jẹ́ ní àyànàtọ̀ ẹ̀fẹ́ ìtẹ́rẹ̀ òzẹ̀bá àti òwúrọ̀ ẹ̀dá bí a ẹ̀tẹ́ hàn ní ọnụ ìtẹ́rẹ̀ òzẹ̀bá àti òwúrọ̀ ẹ̀dá ní sọ́rọ̀tù bàkàrà بسم الله الله من الشيطان الرجيم ولا تجعلوا الله عوضة لأيمانكم أن تبروا وتتقوا وتخلشوا بين الناس ولا تجعلوا الله عوضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يعاقبكم الله باللغو في أيمانكم ولكن يعاقبكم بما كسبت قلوبكم والله غفور حليم للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم الحمد لله رب العالمين والصلاة والسلام على رب رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومريد سبحانه وتعالى أن يريكي ونقل اسم تربية أمره أنا رسول صلى الله عليه وسلم إذن إني ikú ẹni anyhow bí kú ààjẹ náà anyọ̀rọ̀ mẹ́kú sómúrí àmà ẹni kò ti hé kú ọ̀dọ́múrí ṣùgbọ́n náà ọ̀tẹ̀ ààlà dọ́kà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه ولا تجعلوا الله أوفة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم أمريكا ولا تسأل الله أقول الشهرين غرضة لأيمانكم ذاك أمري أغضى بمعنى مانعا من

أمريكا الإسلام ولا تجعلوا الله وقفا لأيمانكم أبليكم مريد يعني إن يكون واحد من دومك إذا ما هيلا تمهن أبو قوتي فيهم ilé amòye omi báà nínú àdúró ní ètò ajé ohun ìrọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́sìkọ́ anyá ara àtọ́rọ̀ ara mẹ́rin tí dání ló fi ọlọ́run pọ̀ láì náà pọ̀ jù dákọ́ àwọn lẹ́yìn ìgbà ẹ̀ẹ́kọ́ ayé ọ̀la àti ẹ̀kọ́ náà yìí gbà ó kú tó yìí orí wa orí wa òmùrí kàfẹ́ ìjọba orí anáfi gbogbo ọ̀nà ìlera wọn ìlà da أن تبروه لا يكون متفوق da وتتقوا لا يكون متفوق التعفى يمريني وتصلحوا بين الناس دي يكون كمراه يمكن أن يكون بيته ilé àmáàna kanáà ní olúwé kejì náà àgùkò ní ọ̀rọ̀ ìgbà ìgbẹ́nẹ́ta ọ̀tá ń kó ìwà pẹ̀lú ìwé lẹ́yìn wa ẹlẹ́ni fún àbẹ́tẹ̀jú ìjọ náà wà ní kúrò bẹ́ẹ̀ mẹ́ta dùkọ̀mọ́ra yóò láyà wọ́ọ̀rọ̀ mẹ́rin mẹ́rin أمريكا والله سميع عليم أمريكا فتكي تارا أنا عوني أبريكم وأكوني دوني إن نسنين أيضا Ọjọ́ ìwáyé ti fi ẹ̀kú mẹ́rẹ̀ ẹ̀rọ àmọ́nà wọn ní kọta ní ìjọ ẹ̀kú mẹ́rẹ̀. Àwọn òkúrò kọta bóyá náà ti ẹ̀rọ ẹ̀kọta ní ẹ̀kú ní kọta náà wà ẹ̀kú ẹ̀kú ẹ̀kújẹ́ yìí. Yàrá ti ọmọdé ìkọ̀ ńlá ọ̀sẹ̀ ní ọ̀nà lé. Ọmọdé bọ́nà ولكن يواخذكم بما كسبت أيديكم سبحان الله ولكن يواخذكم بما كسبت قلوبكم والله غفور حليم وملك لا يواخذكم الله وملك ما بعد أولاد النصيحة bilago ibi ọyìnbá nìkú ìníkó náà ẹ pé àgbé ọyìn kẹ́míkẹ́ náà wọn náà kọ́ ahẹ́ ọ̀nà dọ́sọ̀ ọ̀rọ̀ láàrín láàrín láti ẹ̀kọ́ láì lẹ́yìn ẹ̀kọ́ kọ́ ọyìn kẹ́míkẹ́ náà lẹ́yìn kò dúró èmójọ náà wọ́n tó wà rárá òmùdíkọ náà wà wà ọ̀nà wà rárá lẹ́yìn nìkó náà tó wà báyìí bẹ́ẹ̀ ni wọ̀láàkì ìwà nínúkó bí máa lọ́pọ̀pọ̀ olóòwò ọ̀nà nígbà àgbà òní ní iná ọ̀nà wọn náà ìta ayáhùn ní ọ̀nà ẹgbẹ́ ọ̀nà ẹgbẹ́ ọ̀nà wọ́n ẹ̀dùn yìí kú ẹni kẹ́ni ọ̀nà wọ́n ẹ̀kú mẹ́rin mọ́dún àná akọ́rin náà mẹ́rin wọ́láhùn gbọ́fóró náà ní ìtẹ̀jẹ̀rẹ̀ omórí yóò jẹ́ ilé halimu lómórí ẹ̀rọ amáìka ẹ̀mórí ẹ̀rọ ìṣògbó halimu ọ̀rọ̀ ìṣògbó ìdánilẹ̀ kan ṣògbó mẹ́rin ẹ̀kọ́ mọ́ yíṣu gbòòrò halimu mọ́ yíṣu kẹtẹ halimu ojú ọ̀rọ̀ yìí kúrú tẹ̀tẹ̀ àná ẹ̀ wọ́n yìí kúrú tẹ̀tẹ̀ wọ́n yìí kúrú ẹ̀ náà tọ̀rọ̀ yọ̀ ní ìdíje òkúta ọ̀rọ̀ fẹ́. ojú rí ìbára ilé ìwọ̀n yìí lè yọ ọ̀gá ọ̀nà wọn ní ara ẹ̀ ẹ̀ wọ́n mú ne kun kama dɔfɛ kɔ dɔmɛ ẹ̀kẹta ìyẹ̀mí gbígbọ́ ẹ̀yìn sọ̀rọ̀ mẹ́lẹ́ àríkú àríkú àmẹ́lẹ́ ọgbẹ̀ ẹ̀ka láàyè ìyẹ̀mí nulọ́gọ́ ìyẹ̀mí nulọ́ àti ìyẹ̀mí nulọ́kọ̀mù ìyẹ̀mí nulọ́gọ́ oyin òkú ẹ̀rọ ẹ̀ka ìnílọ́gọ́ ìyáṣọ tó láyé ọwọ́ ìkọlọ́ ìlọ́gọ́ ẹ̀yìn máa rí onímúlẹ̀ máa rẹ̀ náà ọ̀rùkọ́ wà ní aláàbàwọ̀ ọ̀rọ̀ látẹnuka wọláì tó mọ̀ sọ́láì wọláì gbá láwọlẹ́ láwọlẹ́ wọláì pọ̀ ẹ̀fẹ́ náà rí yẹmínú lákọ̀ ana tó wúrà náà ní yẹmínú lákọ̀ wọ́n gbúra lọ yàtọ̀ ó máa tó lọ́ra àwọn onítọ̀ ẹ̀rọ lẹ́yìn ọ̀rọ̀ àtúwò rẹ̀ dá òdìkọ náà wá ní sẹ́lọ̀ ọ̀rẹ́ rọ̀ náà àwọ̀ wọ́n ṣe rò rẹ̀ ìjà àwọn onígbà rẹ̀ ẹ̀rọ báyìí náà àwùrẹ́ yóò yí Ramadan yamin mu'akkad yamin ana ka wahi ana ka boy na ya wudu E to en wo zon na ni teza mala igura e na loka Ozin do ma na eme ma na eme ma ayi we do to ore wa je mala hi kan a hori e bi bi yo do won ro báyìí kọ́ ìrìn àjò màá ní káyì rẹ̀ sẹ́nu máàlẹ̀ àwọn ìjọ wọn nana àbá òkun náà fún àyìn fẹ́ lọ máàlẹ̀ aṣọra ìjọ àwọn ọmọ ọtí ọkùnrin bọ́tí ajé àwọn tóbi inú tó tún máa ìdá àwọn sọ̀rọ̀ أو تحرير رقبة مؤمنة الرفاعي ثلاثة أيام صيام ثلاثة شهر كويسة وين سنة تسوى ọba yín ló lè pa kó ìsìkú àmì ẹ ló ẹlẹ bá mi dókítà fẹẹ lọ wọn lọ wá ìsìkú kọ wọn lọ wá lẹ bá mi. àgùrẹ́ nà ọ̀nà ọ̀dọ́ lọ́rọ̀ yàtọ̀ wà bẹ́ẹ̀ kiri àgùrẹ́ pẹ̀lú náà náà sáà ní wọ́n lé ẹ àwọn pé ẹ̀tọ́ ọ̀la. bẹ́ẹ̀ dání ìyàmí ìlú kọ̀mú ọ̀nà wẹ́rẹ́ ilé ẹnu wéèrè ìlú kúta yìí ẹ̀fẹ́ ẹ̀yẹrẹ ẹnu tó wúlò kúta ẹ̀yẹrẹ ẹnu ọ̀tọ́ nù wọ̀lú láyé ọ̀nà àyìnbó tó dáìsí náà ọ̀sẹ̀ ẹ̀dìtẹ̀ àwọn ọmọ lọ́la ẹ̀ náà tó nù ìmúkẹ́ ìrànà àwọn ọ̀rọ̀ ẹ̀nà wàhálà ẹ̀pẹ̀fàn láì ewu nígbà lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀nà ọ̀nà ìpéjọ náà ta tó gbórí lọ́lárí tọ̀gbọ́tọ̀ nàfíà lọ́hùn ọdídáròrà wà ní blọọkì maida omorika wà láti yọ ahérégún bí máa akọ́dùkún ẹ̀yìnmáà فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم وكسوتهم أو تحرير رقبة ومن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون azụ bá ìdá òmùríkọ́nù bá àgbà yìí ní ikú náà ìpẹ́ ahẹ́ ikú na ọ̀nà ìta ọ̀rẹ́ Anaghị ẹ̀ẹ́rẹ́ tó ọrụ anáwó aláàdọ̀gà àwọn ikú ẹ̀rọ ní ọ̀bá àdà òmùnájì ọ̀nà àfi òmùnájì ọ̀nà. tó wá ẹ̀ka wà ka wallahi tallahi yana na wa mana báyìí náà ọmọ ọmọ gàdó ẹrẹ bá mi ẹmọjú ọ̀nà ọ̀tá ọ̀tàkà fáárà tìlú asọ̀yọ̀kúlẹ̀ ẹ̀rọ mọ̀kọ́tà nkọ́lì ẹ̀yìn asọ̀yọ̀kúlẹ̀ ẹ̀rọ mọ̀kọ́tà nkọ́lì ọmọdéka bàkà náà ètò mọ̀sàkín aw kisiyatihim awo kaman jariyar ne jariyar ne ko ciwo jariyar ne ko da ciwo ah tahrir raqaba shori kunya walwana do do dupe ko lansom man

ìjọba ọkùnrin àwọn oríkì wọn máa ń lọ bí ọjọ́ ìtọ́jú náà máa ń yí. tọ́ tọ́sí yá mo tọ́lọ́ tọ́sí ayé àwọ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ ife ba mẹta àkókò lọ́wọ́ ìdá àlàfo bí ọ̀rá yìí kù àbáwọ̀ wọn bájú ẹgbàánàkù oríkà lórí ọ̀nà àní òdùtóri òdùtóri kọ́nà ẹ̀fúrò ní tẹ́nẹ̀ kàzálíkà ìbáyé ní ọlọ́wọ́ lọ́gùn àyà tí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àánú mú ní ìyá hí àyà ní ọ̀nà la'allakum tashkurun huwa qawmun ya'lamun abụghị to ikwe ike na ọzọmọsị ọrịa tụrụ ihe na nkọwa mere da ya wallahi ma za wa wallahi ma bidu tuya jin ijara wa ta mo le na o na ni ko na mo bi ara àgbàgbọ́rẹ̀ bá tún wọ́n ká tó àgùkọ mọ́rẹ́ àkúrà rẹ̀ lè kú máa kú lè jẹ́ àgùkọ ní ìtura ọ̀bọ̀ rẹ̀ sá ẹ̀yìn tá a yà wọ̀ kòtò wà rẹ̀ wọ́n náà mẹ́ ẹ̀hẹ́ dáhẹ́ bẹ̀ bẹ́rẹ̀ lọ lọ́tọ̀ tó lè wọ́ ọ́ ó jẹ́ tó ẹ̀fẹ́ àtúmọ̀ ìta ìta àgùkọ rẹ̀ yìí tó máa nù àná ó kó iná mẹ́. ìlànà ìlú ìlànà tẹ̀gbọ́n ìkó ìyẹn ní agwadoghị ka annebi ka ọ naghị omoni iwu ama na na wee na mee aweta ọrịa ahụ omori anyị na ịna ya e agwụkwa ka e ya ka wa asụsụ na ọhịmba ọzọ nọ mewa ọhịmba nweba agogo ẹnyẹ mbadẹ ọkụ ọrụ ka wọn fi ìgbà èyí ti yọ ìgbà dá àwọn ẹsẹ mbadẹ gà dọgbọ ẹ. wàláhì ẹ kò

للذين يؤمنون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم فمثل وتعالى للذين يؤمنون من نسائهم ما نسائهم الإله ilé àrùká ánkì wọn ní kàbọ̀ ní ilé àwọn ìgbèkúgà tọ́ àgbékò tó wọ́n mọ́nà wà ìkúkẹ̀ orí ọ̀kúkà ìjọba ilé ìjà ilé àwọn ọ̀rọ̀ àmà ìfẹ́ nìdọ́là mọ́ra ọ̀nyà ìjọ́ nìrí ìrí ní ìsìnkú

ṣe ẹ pẹ́sẹ̀ nìyẹn ọ̀rọ̀ wàhálà sáyà ṣe é bàbá tó wù yọ àbẹ́ àwọn gọ́ọ̀nù tó ń yọ. kú lọ sí ibi ẹnẹ́yìn wàhálà ló kù wá o. àgùkà máa náà rẹ ní ayé ní kí. dé mo ní wọn ta gbàṣẹ fọmùlà wọ orí ètò ìlú ìtàlù. mo kà ìlẹ̀bí na yòlú na mi nìta ẹni ẹ̀wọ̀n mẹ́ta ẹ̀nẹ́rà yẹkuka ẹ̀nà àkànná kò lè ní nìta ẹni ìtẹ́lẹ̀. tarabbusu arba'ata ashhur umurika asawu nuwan eme asawu nuwan so fa in fa'un annana inna سمع أبوك أعنوني شريعة أمور بن عطالة أوكا واللاتي تخافون نشوزهن بيفا فائزوهن واخجروهن في المضاجع واضربوهن أما فإن أطعن لكم فلا تبدو عليهن سبيلا omori onye ndị wee rie isi ọnụ ọnụ enkata iti nani ndị nọrọ adịm baba kai na wọn mú àzí wọn wọn na ahụ mọrika záwọ ahọ sílùú ọkọta ìbúrẹ wàdí yà áhà ya. yà ọmọdé

wọ́n kẹ́ kún jẹ́ ìgbìyàwó ìgbóyà náà tọ́ àwọn ọ̀sán ní àwọn wáṣẹ̀ ìfẹ́ ọ̀pọ̀ náà mọ́ ọjọ́ wọn tó sáwẹ̀ ìlọ́wọ́ wọn tún fún májìlá ìlọ́wọ́ náà lè ní ìgbélé ilé ìta ẹ̀rọ ọ̀dọ́ ìlú ẹ̀ma ṣe wọlé rí fẹ́ sáwọ̀ fún làwọn tó ti sọ́wọ́lá tó ti sọ́wọ́lá rí fẹ́ sáwọ̀ wà kúsọ̀lá wọ́n ahọ́n náà mọ̀tò àwọn ọ̀gá ìjọ àtọ́ lórí káà ọ̀dọ́gbà kún ìrìndò ọ̀rẹ́ wàá tún wọ́n ti kún ìkùnú kìtà tí nìyí وذكروا تجنا اللهم لك الحمد كله ويقول لك لا اله الا الله لا اله الا انت وانت دعاء ما كتبك Oúnjẹ́ ọba ọ̀pọ̀ ìdàrú kọ́kùn nígbà wà ní àdúgbò ọ̀rọ̀ ọmọ ìlú. Ẹ̀rẹ̀ náà, àákẹ́kọ̀ọ́ ìjọ́kẹ̀lá àwọn ọmọ ìlú onye ọnụ wa akpa ewuka ọwa ka akọ ofe ofe lọbi ihe ọma dikene pẹpẹsị ule daikara ọnụ ọmụ nwa ọsịsị ọnụ ọkwa ahụ ọna ji ebe ọkpa onye ka ẹnụwa ọna nye mụza النبي صلى الله عليه وسلم إذن إذن أعبدت وانون one month láti bí ilé ẹ̀ka ọ̀ka dání buhari àgbàrí àárẹ̀ sígbà láti mọ lẹ́jọ́ ní àkọ́kọ́ ni one month wọ́n yàn àìwọ̀. ana ke ba da yana yi jami abubakar an hana ya jami a wuna wuri a ne ba yi da ma na wani wuri umar wani su hafta su jami a nan rajga ne eh? edit ya nabi sauran nabi yin malaki one month annabi yana ka on wata wata banta ilayi tafsir da wani annabi yana ka aure yi mu du da na wata annabi yana ya ko ai ko yi ba awari ka do sire ta bi na nuwa mun ka tada mu kama sire ta na bai na mun da ku ne da ta so ehin do ra to gonda mun zo da ni

ẹnì ẹ̀rọ rẹ̀ dẹ́kítà ọ̀rẹ́ jẹ́ ibi iná lọ́wọ́ gbọ́dọ̀ rọ́mí. àwọn wọn mọ̀ tó kàwọ́ bí ẹ̀ ń lè kàtọ́ ojú olè tó ń gba. ẹ̀wọ̀n náà kò dọ̀ àmá wọn mọ̀ tó kàwọ́ bí ẹ̀ nàmá gbọ́ ojú mi sí olè tó ń gba. Nti ìlú ayé gbèsè ègbè má nàbàwẹ̀ dá ọ̀dọ̀. lọ́jọ́jọ́ ṣàgọ́wàṣà gúnnà lè bá fi lọ́kún wà tó lè bá fi lọ́kún wọ́n kò ní gbọ́ ìjọ ìwúrú sọ́dọ̀ ìyàtà tó kọ owó àwọ̀ mẹ́kùn ní bọ́ ìjọ wà ومنهم تعالى بكى وإن علموا الطلاق وإن علموا الطلاق فإن الله سميع عليم وإن عظموا الطلاق أنا أقول إن أسماء الطلاق ومن أقول أيه أقول أقول أقول أقول أقول أقول wa ẹ̀kọ́ ọmọ òkú nàmà ìdá òkú nàmà náà ní ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ máa yé nìmọ̀ náà yẹn wọ́n dá àwọn ẹ̀kọ́ wà lọ́wọ́ yìí dàdé yẹ. wàhálà yẹn ọ na ọkọ̀ dáhùn ịnị mụ kàfẹ́ ìdáwọ̀ àrọ́jọ náà wọ́n anyịra wee kpọọ ya da ahụ medi na arịrị dọọ na ụkọ onye na ọnya aja ahị daika ha na-ajị dọkịta tọwala ha aza leilu wajajaniku wa arrọkani anla kọlila ụdọ jihuhu طورا وطورا كأنما يد في ظلمات الليل هاجئوا فوالله لولا الله لا شيء غيره لهرق من هذا السرير جوانب báwọn ọ̀nyẹ́nà náà jẹ́hàn kàkàì àwọn kò ní ọ̀nà ìhìrì àmà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìrahùn náà ọgọ́dọ̀ don iraho yini don kuma na nasu da tuman jiyon don ila jari agogo ẹ̀kọ́ ní ọ̀nà kọ̀dí ìlànà ọ̀rìnà kọ̀dí ìlànà ọ̀nà ìlọ́wù ọ̀rẹ́ ọ̀nà ìkà bí lọ́wọ́ ọ̀nà ìkà lọ́wọ́ kọ̀dí ìlànà ọjọ́ ọjọ́ ẹ̀yìn kọ̀dí ìlànà ẹ̀kọ́ fún ọ̀nà ìkẹ́kẹ́ àgbọ̀rẹ́fẹ́ lọ́rẹ́ ìfẹ́kọ́ agbóra tọ́ lọ́ka ìráhùn náà gọ́dọ̀ ọ̀yọ́n èyí ni ìdọ́rọ̀ ọ̀rẹ́ kọta ka ọ̀nà òṣìṣẹ́ mórí nìkú ẹ̀wọ̀ mórí ẹ̀yìn ṣe na ọmọ àrọ́jọ náà bẹ́ẹ̀ jẹ́ ọ̀nyẹ́ náà náà ilé ilé àrọ́jọ náà náà wọ̀ nà jẹ́ náà ẹnu náà wọ́n wá náà. sẹ́mẹ̀ bákan ọba ni ọ̀hún ní jihad jihad ọba ní nàní. káà ìdílé náà wọ̀ tọ́tọ́ báyìí hafsọ ojan anáwó tó tó wọlé lọ́sọ̀nà òmùrán ọdún náà wà lọ́wọ́ ní ìmọ̀mìnì lọ́wọ́ ó ti ń ta. ụmụ ya onye na-enye nwunye jioban ori ihe ọrịa dị akwụkwọ in fact ọ na mgbaba ụhụ ẹ̀yẹ́nà ní kátà òkè kéré ọgbọ́n iná yẹn ọdún náà wọn ta ẹ̀rọ wà jẹ sójà náà kó àkókò na àti àbọ̀n náà kọ̀mándà náà kó lànàrẹ́kọ wọ́n mọ̀ fún ìjà nírẹ́kọ ni àwọn náà mú ẹnu àwòkọ́ ọgbọ́n ẹ̀nà àkàkà àwọn náà náà mú ẹ̀nà ẹ̀ ìlú ní náà débi tó to orik even in jihad kuma awara dai ko dai yi yi yi to da nan to jihad wa ba ka go iri ra yi da ikwu ku ma jihad da ra ki da ko ra yi na ana complain de da biyo anyị na onye a na-akọmplen nke ahụ sọkọtụrụ nyi ọnụ ụlọ nọ ọba mmanya báwo wà ní kàfẹ́kọ̀ọ́ rẹ̀ tí a ka mọ́ ní kànákùrú rẹ̀ for this also time lọ́kà nọ ọ̀nà ẹ̀mú bí o sáfẹ́ lọ́wọ́ ìjọ náà bí o sáni wọn bẹ́ẹ̀ kú sọ́nà ọ̀rọ̀ dàìwọ́ ọ̀sán ọ̀sán tó ní kúkọ náà kúkọ pọ̀. ọ̀nà ẹ̀kúkọ lọ kọ́ bá ara ẹ̀ ẹ̀hàn náà bẹ́ẹ̀ kú náà sí kú sọ́nà náà kó àti pẹ̀sẹ̀ṣọ̀ ní ẹ̀mí. ẹ̀fọ́ lónìí iṣẹ́ ọmọ ọ̀nyà dọ́nìyàn ní wọ́n fẹ́ gbọ́ ẹ̀rọ ọlọ́rọ̀ àjọba lọ́nà ọ̀rọ̀ ìlú ìjọba tọ́ òjò ọ̀nà tọ́ ìwọ náà rẹ̀ kó ní àmọ́ ọ̀pọ̀ ìbéèrè lọ ọ̀pọ̀rọ̀ fún àti ọmọ ìyá tó ń tọ́rọ èrè ní àkókò nílò kàtọ́ ìdáná ní ọ̀nà ìta àmà ní náà náà wà àgbẹ̀yà bá rẹ̀ tó wẹ́ inú ìta lọ́tọ́ ìlú kò múlẹ̀ wà ta tọ̀dọ̀ ọ̀nà ọ̀wọ̀ ọ̀nà dọ́kọ̀ múlẹ̀ ní kọ́tọ̀ dé múlẹ̀ ní kọ́tọ̀ gbóòrú múlẹ̀ ní kọ́tọ̀ múlẹ̀ máa bọ́ òbí tẹ̀sí ní ọ̀dọ́ ọ̀tẹ́ òmìnira múlẹ̀ ní kọ́tọ̀ gbóòrú dọ̀ mẹ́ta ọ̀dẹ́ iṣẹ́ náà yìí dọ̀dọ̀ òmìnira dọ̀dọ̀ máa fẹ́ lọ rẹ̀ kí múlẹ̀ náà wà á rẹ̀ bako kaya nika uwa ke yi na ba nika ta wani abu da ma ya rawar da ta ma ya rawar da na wa sidi ko ne ne mehi ini da ruwa na ba ha yi insha Allah ta'ala uwa ini yi rai tola wajibu to awon aya oni ejo 228 229

ولا تجعل الله عرضة لأيمانكم أي لا تجعل الحل بالله أقول هذه إكوين المسلمين سببا مانعا عن فعل الخير بايكا الله يسجل لنا وكا الله كل هو نقرأ ذلك والله ما راح يتغوى فتعللون باليمين daga rizi illa ana rizi ana kono kwa pe yani ana ya kono kola la ni da kono ikono ni bi an yaqula ahadukum innakum azna yara ma ta'ata qad halatu billah mala hiya Allah as'aluhu ka ma ma'ana wa uridu an afarra bi yamini ago kama mele ni kon mene ọdún mìíta alùkọ́rọ́ wọ́n a mọ̀ ìdánni wọ̀kọ́kìrù àmì ìmánìkù duwami kàfàrà ìkọ́nọ̀mì ẹ̀dọ́nù wọ́n láwọn orúkọ àmì gbogbo mẹ́ni àmọ́dọ̀mì kàfàrà ìkọ́nọ̀mì ni ẹ̀yẹ́dàkọ́ ọdún ẹ̀wọ̀n ni ẹ̀yẹ́dàkọ́ jẹ́ríọ̀ ni ẹ̀wọ̀n ni ṣẹ́ẹ̀tì pẹ́ẹ̀lì ni ẹ̀wọ̀n àrùká wá kụrị ọrụ ihe ndị ọrụ igburu onye a ọrụ onye nwa bọbọn bụbọ ọkụ ẹta m kọọla ibnu abbas ibnu abbas ọka aka lataji alamina àtúmọ̀ mórí nìka ọ̀nà ọkọ̀ ìtànára ọ̀rẹ́ واصنعوا الخير دعاء ميلانية أن تبروا وتتقوا وتصلحوا بين الناس أن لا تجعلوه تعالى أسمه لنا إذا بني سببا مانعا يكون لنا رعون جهنم عن البر والتقوى والإسلام بين الناس láì ká ọ̀nà mẹ́ta àti mẹ́bìrì ti ọ̀ ìlànà àti àwọn yóò múlẹ̀ ẹ̀yìn àti òtítẹ̀ ẹ̀yìn náà kanára ọkọ̀ náà lọ sí abdullahi nọ̀rọ̀wà ka ajo ọjọ́ ẹni rẹ abdullahi nọ̀rọ̀wà hìnà halaba allah yìí kọ́ lè hotnabu ka ọ̀nà kúrò pé ọ̀nà ọ̀kàrà rẹ̀ ọ̀nà ìkọ̀ọ̀nà kúrò fọ́lẹ̀ tọ́lẹ̀ ẹ̀nà àna ọ̀man ibn bashir rọ̀dí allah àdúrà ka dọ́rẹ̀ ka ọ̀nà bẹ́ẹ̀ nǹkan wà láyé sí ìgbẹ́ iná wọ̀ bẹ́ẹ̀ iná wọ̀ dọ́rẹ̀ ka nǹkan ọ̀man ibn bashir onóòṣù iná kaná kọ̀mẹ́ settlement ọ̀nà yíyá ọ̀nà ìgbà ọ̀nà ìgbà ọ̀nà táàmù ẹ̀dùn láyé settlement wáyé gbàmìíràn wọlọ́wọ́ sami ọ̀nàlí ẹ̀yí sami olùyẹ̀kọ́wálé òmùrí àwọn ẹ̀rọ ẹ̀kọ́ àgbàmì ààrẹ ìkúndì àhọ́wálé lọ́rẹ̀ ẹ̀tọ́ ààrẹ sọ̀rọ̀ ní pé ìkòdíjọ́ níwọ̀n ìnáyà ثم قال تعالى ربنا ان بركاتك لا يؤاخذكم الله بالله في ايمانكم اي لا يؤاخذكم بما جرى على لسانكم ومولي الله الله من سنة كون الى من ذكر اسم الله ان قائل لهم من غير صد امد وان الحرف يكون كقول احدكم عن كذا يرى بلا والله indeed والله والله والله كأيه والله لا يقبل به اليمين أنا كا الله دعوه نيري كورا فيه ولكن يؤخذكم بما كسبت قلوبكم أي يؤخذكم بما قصدتم إليه مريد عن قرآن náwọn ẹni bìkà wọ́n ti wọ́n pàwọ́ ẹni àkọ́fẹ́ àwọ̀ ẹni ọ̀rẹ́bìkọ́ kò dì ní ومثلائك بما قصدتم إليه وعنيتنا إليه وقدتم دسوتنا القلب عليه دسوتنا مثل ذلك من الأيمان إني يكون هنا إذا خنفتم فيها خنفتم بمعنى دي البريك promise دي وعارو yóò àjáka ọjọ́ ń sọ wọn ọlọ́run gọ̀múrò àní ẹ̀kùnwáṣẹ́ olùmọ̀fẹ́rọ̀ òmúrí àpapàmà nínú ìgbàlá ìnirọ́mà láyọ̀ àti ìgbàdà oúnjẹ olùkóbà òmúrí ọmọ ẹ̀kọ́ ẹ̀fẹ́ àyọrí àti ìjọ mẹ́rin múrí ọ̀nà àgbà tẹ̀tẹ̀ wíjúmbá lọ́fẹ̀ẹ́ wíjúmbá wọn yẹn rẹ̀ للذين يولون من نسائهم تربص أربعة أشهر أي للذين يعلمون ألا يجامعوا نساءهم يلمك إني بكتنين كتبوزني لإدرار فيهن هو يعيدك عليها انتظار أربعة أشهر كأني وتنجيري ọmọ ìkúwá bá ọgbọ́yẹ̀nà ló padà lóhùn. ìnfà òfà ìnàlá ọ̀gọ́fọ́ rọ̀yìn ìnàlọ́jà òfà ìṣọ́ àríwájú ní nàbílì màrú ẹnì ẹbá ni máa kàtọ́ ilé ẹnu ẹ̀ẹ́dà kẹlẹ́rẹ̀ ọ̀nyẹ̀wòrán ẹ̀ka mọ̀lẹ́yìn ọ̀ndẹ́dọ̀rẹ̀ ẹ̀nà ọ̀rẹ̀ máa dọ́ọ̀rẹ́ máa dẹ́nà ní ìṣọ́ àzọwájì iná dọ́ọ̀rẹ́ máa ní ìpínlẹ̀ náírà pẹ̀lú ọrù ìdìbò ìlẹ́ìlá wọ́n fi ọ̀tí náà yẹtọ̀ á ní ìjìmá ọ̀yíkà aláàkáàkà ẹ̀yìn fáwọ́ eré họ́ọ̀lù dákùnrin ọ̀yí lọ́ọ̀nyẹ ọ̀rọ̀ ìwé ní ìlú ọ̀gbà kìnnáyà gbóni ákùnrin ẹ̀yọ́n ẹ̀yìn ẹ̀rọ́jà ó á ini alwata bimana aljima lolo kati one فإن الله أمري برسالة يذكر ما صدر منه وواجه من جنة كون وهي من إساءة إلى قوي ويرغبهم أمري مع بيوا وإن ألموا الصلاة فإن الله سميع عليم أي وإن صمموا على عدم المعاشرة إن إلي إن يموت صمموا بمعنى عامدوا يعتمدون إن إراه Ṣọ́nyí kọ́kọ́ bẹ́ẹ̀ ìjẹ́ aláàdàmù ma'ájọ̀. Yẹ́nà ẹ̀kúnyẹ ń fi òrùnà lùmúrí, ní ẹ̀kúnyẹ gbọ́dẹ̀ iná lùmúrí, wọ̀lì ìmtìnà ni lọ́tọ́, bẹ́ẹ̀ nira àwọn ìtàkàtọ̀, ẹ̀yìn ẹ̀kúnyẹ ń kọ́ kani ko ya inna allah sami um, umul barakara li aqwali mu'minina jannata alaihim yusrasani bi niyyatihim lili akabina na ko na ni wal murad inna takamina aya ina na anna zawja qabla jara ora ila halafa alla yuqarrib zawjata je ni ko na budan tanqadiru الزوجة عندك أربعة أشهر إذا نقول إيجا وبينا فإن عاشرها في المدة أنا بك أغنينا بغينا نقول درجان وقونا بغيان فبها ونعمة أولئك كما أواجه أمره أما ويكون قد حنف بيمينه لا يكون لا قوي ولا شتاء يكون يكون وعليه الكفارة ما دي كفارة هذا وإن لم يعاشرها أما أن أين تبي بيكا أول وكبي دونا وقعت الفرقة دونا نتانيها هنا كان هيوان والطلاق أتي أريد بماذا تلك المدة إن منعتا وبين نصبره أتي أريد بماذا تلك المدة إن منعتا وبين نصبره inda abu hanifa àárín ibi imam abu hanifa yìí yọ wà á tọrọ wẹ̀ yìí yọ ibi imam abu hanifa wà á náwó tó wẹ̀ lọ́wọ́ ẹ̀sìtẹ́pì ọ̀rọ̀ àfàrà wípé ọ̀gbẹ̀ náà ní ìṣẹ́ ọlọ́run ìdágbò àdìgbà kìíná wọ̀kọ́ láti àgbéyé ní ọjọ́ ìkéyè tọ́rọ̀fà amúrọ̀wó nílẹ̀ àhàkì ọ̀rọ̀ àmì ẹ̀mẹ́yàwó sẹ́dọ̀ mẹ́rin ló wẹ̀ náà àfihàn ẹ̀nà níbi ọmọkàrẹ́ yìí ọ̀yàmọ́rùwú ìmá bìlìsì ta àmọ́dà ẹ̀kọ́ ọ̀bàrin mọ́nà ọ̀sẹ̀ ahùn rẹ̀ nọ ilé inú ọ̀dùnkù ọ̀dùnkùn àwùjọ́lá then àtàkọ́ra òyọ́ ọ̀pọ̀lọpọ̀ ìnáwó wọn àpọ̀lọpọ̀ ìnáwó yíyọ ẹ̀yìn jọ́nà àánú ó má tọ́lá ọkìlọ nígbà náà ẹjẹ oṣù ìwé ìnàdọ̀ta jẹ́ èyí ìrìnlẹ̀ ẹ̀lẹ́mẹ̀ẹ́mẹ́ nìkan tọ́ tọ́lákọ̀ alẹ́ ìrìnàgbì ọmọkàrẹ́ ọ̀nyọ́kàrẹ́ ọ̀nyọ́dọ̀kàtọ̀ rẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀rẹ̀ mọ́ra àwọn ẹ̀wọ́n ní sábàbà wọn yà wọ́n tó ìdílé ọ̀nà tó àárọ̀ ọ̀kàtí ọ̀sùpárùkọ̀ ìyàwó هذا هو خلاصة حكم الإله إذا ما هي إله فلهيك كلاو كمزان أو كعطان أبي سمر أما ولي كفنا يوم كاكي إن رأي الإله أنا كمول يفي إذا كان يمهنا وهو مول يفي إن شاء الله كف أرى إنه في صلاة يوم وغير وقد رسلتم وقال تعالى أرمان دو مجين كرين هنا كونيبا مبين الأحكام الإدة ضعف يعني أدنا إن إلي إدة ونين أجل ẹ̀sẹ̀ wọ̀tọ̀lá kò sẹ́rì àti orí ẹ̀yẹ nana ẹ̀ka ayé ní sẹ́rì à lóhùn yẹn kàkà wọ̀lùmọ́tàlá kan sọ́dọ̀kọ̀lá ọ̀làbí múrí ojú yìí ṣé aláwọ̀ tẹ̀ ala ìyìnbẹ̀rẹ̀ tọ́lá àti olójú tú ẹ̀ họ lọ́sẹ̀ àbẹ́ ọ̀mùnà tọ́mọ ẹ̀yìn olójú tú ẹ̀ kọ́ anyọ́ ní ẹ̀dá àbúrò ìhùkú náà yẹ